kọ́ríntì kínní orí kejìlá. ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí ara! èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ẹ̀yin mọ̀ pé nígbà tí ẹ̀yin jẹ́ kèfèrí a lọ sọ́dọ̀ àwọn odi òrìṣà lọ́nàkọnà tí a fà nítorí náà mo fẹ́ kí ẹ mọ̀ pé kò sí ẹni tí ń sọ̀rọ̀ nípa ẹ̀mí Ọlọ́run kí ó wí pé ẹni ìfibú ni Jésù àti pé kò sí ẹni tí ó lè wí pé Olúwa ni Jésù bí kò ṣe nípa ẹ̀mí mímọ́ ǹjẹ́ onírúurú ẹ̀bùn ni ó wà ṣùgbọ́n ẹ̀mí kan náà ni onírúurú iṣẹ́ ìránṣẹ́ ni ó sì wà Olúwa kan náà sì ni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 ó ń pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti wù ú nítorí gẹ́gẹ́ bí ara ti jẹ́ ọ̀kan tí ó sì ní ẹ̀yà púpọ̀ ṣùgbọ́n tí gbogbo ẹ̀yà ara tí ṣe púpọ̀ jẹ́ ara kan bẹ́ẹ̀ sì ni Kristi pẹ̀lú nítorí pé nínú ẹ̀mí kan ni a ti baptisi gbogbo wa sínú ara kan ìbáà ṣe Júù tàbí Hélénì ìbáà ṣe ẹrú tàbí òmìnira a sì ti mú gbogbo wa mu nínú ẹ̀mí kan nítorí pé ara kì í ṣe ẹ̀yà kan bí kò ṣe púpọ̀ bí ẹsẹ̀ bá wí pé nítorí èmi kì í ṣe ọwọ́ èmi kì í ṣe ti ara èyí kò wí pé kì í ṣe ti ara bí etí bá sì wí pé nítorí èmi kì í ṣe ojú èmi kì í ṣe ti ara èyí kò wí pé kì í ṣe ti ara bí gbogbo ara bá jẹ́ ojú níbo ni ìgbọ́ràn ìbágbé wà bí gbogbo rẹ̀ bá sì jẹ́ ìgbọ́ràn níbo ni ìgbóòórùn ìbágbé wà ṣùgbọ́n nísinsìnyí Ọlọ́run ti fi àwọn ẹ̀yà sínú ara olúkúlùkù wọn gẹ́gẹ́ bí ó ti wù ú bí gbogbo wọn bá sì jẹ́ ẹ̀yà kan níbo ni ara ìbágbé wà ṣùgbọ́n nísinsìnyí wọ́n jẹ́ ẹ̀yà púpọ̀ ṣùgbọ́n ara kan ojú kò sì lè wí fún ọwọ́ pé èmi kò ní fi ọ́ ṣe tàbí kí orí wí ẹ̀wẹ̀ fún ẹsẹ̀ pé èmi kò ní fi yín ṣe ṣùgbọ́n àwọn ẹ̀yà ara wọn nì tí ó dàbí ẹni pé wọ́n ṣe àìlera jù àwọn ni a kò lè ṣe aláìní jù àti àwọn ẹ̀yà ara wọn nì tí àwa rò pé wọ́n ṣe àìlọ́lá jù lórí ìwọ̀nyí ni àwa sì ń fi ọlá sí jù bẹ́ẹ̀ ni ibi àyẹ wa sì ní ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ jù nítorí pé àwọn ibi tí ó ní ẹ̀yẹ ni ara wa kò fẹ́ ohun kan ṣùgbọ́n Ọlọ́run ti ṣe ara lọ́kan ó sì fi ọ̀pọ̀lọpọ̀ ọlá fún ibi tí ó ṣe aláìní kí ìyapa kí ó má ṣe sí nínú ara ṣùgbọ́n kí àwọn ẹ̀yà ara kí ó lè máa ṣe àníyàn kan náà fún ara wọn bí ẹ̀yà kan bá sì ń jìyà gbogbo ẹ̀yà sì jùmọ̀ bá a jìyà tàbí bí a bá ń bọlá fún ẹ̀yà kan gbogbo ẹ̀yà á jùmọ̀ bá a yọ̀ ǹjẹ́ ara Kristi ni ẹ̀yin ń ṣe olúkúlùkù yín sì jẹ́ ẹ̀yà ara rẹ̀ ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ èkíní àwọn àpọ́stélì èkejì àwọn wòlíì ẹ̀kẹta àwọn olùkọ́ni lẹ́yìn náà iṣẹ́ ìyanu lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá ìrànlọ́wọ́ ẹ̀bùn àkóso onírúurú èdè gbogbo wọn ní í ṣe àpọ́stélì bíi gbogbo wọn ní í ṣe wòlíì bí gbogbo wọn ní í ṣe olùkọ́ni bí gbogbo wọn ní í ṣe iṣẹ́ ìyanu bí gbogbo wọn ni ó ní ẹ̀bùn ìmúláradá bí gbogbo wọn ní í fi onírúurú èdè fọ̀ bí gbogbo wọn ní í ṣe ìtumọ̀ bí ṣùgbọ́n ẹ máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí ó tóbi jù síbẹ̀ èmi ò ọ̀nà kan tí ó tayọ rékọjá hàn yín